Olúwa tún lé, mo bá kí ó ní ọ̀dọ́. dákú dákú náà ó sàgbé ẹ̀kọ́ ṣe professional level. I want to thank NACIP for the things you do this note from the throne of I want all and sundry to stop human trafficking for us to be the Thank you very much. Ẹ̀bá dé máa ń gíláàsì lẹ́kọ̀ọ́, wọ́n you abroad náà ti kọ́ wá. What's the cost of production? Àwọn fifteen in one ṣe. We bought her the material, so she used the material in training them. So quickly post we can't listen with your back. You don't have time. Rárá, àyọ̀pọ̀. Ẹ jẹ́ àṣekáàbíyèsí o. Kábíyèsí.

we want to introduce NAPTIP. You know, since we started this journey since 2018, every year, every year they are here, and they are here again this year. So NAPTIP members, Dominion called me. The, the mother came, the mother is from Ife, the mother came to the palace. And Dominion called me and said, okay, that is your department. I want to say thank you to NAPTIP because Sudan, the, the guys from Ilefe were enhanced, they have taken. So they have been supporting us with some of the big team we brought back this year. So Kabesi, that's it, member. Hey, bá for kó wọn láti ẹwọ́. Malik Ibrahim. My name is Ola Otefa. My Thank you so much, sir. Good picture with Baba. We also train them on yogurt and parfait yugot. Can you come up with the yugot, the parfait yugot? fast, fast, fast. Baba, we even, this time around, we, we package it with a picture. You got to bring it up. If you join on YouGot, come out now. Oh, yes, I time of day. Títí di Ganga lẹ́kọ̀ọ́ sí Raquel Kàwọ́sánúwà. Is a YouGot with fruit inside? The trainer, where is she? Can you quickly tell her? The minister, Suko, Ndaliwala. We recognize the traditional secretary, Chief Ibu Salami. multi-dominion. Gentlemen, let's go, ladies and gentlemen. Not the easy thing. Táwọn ọlọ́ba mú yúgọ̀t You ká ṣe yúgọ̀t láti palace kò burú jù lọ. Àwọn náà sábà lọ sọ̀rọ̀ l'Abuja, so bread. I quickly want to introduce um, the African women. Mrs. Amede. Mrs. Amede, can you quickly come out for introduction? Let them see Igombe. Let them scream it in Baesa. Anule Urua is the greatest of all kings. être pour What does comfort show is there to appreciate you? Comfort was the thing that opened that picture that will show you. And this night, we want to give her machine. You better So want to give her. Round of applause, ladies and gentlemen. This night. No visiting. On your behalf, want to give her. Oh, oh, oh, oh. We want to give her industrial weaving machine tonight so that she can start as a manufacturer and come back give us money. Can we quickly take it? So, make me an even for me. We, She's, she's one of the people who trained last year on the high school, and so she came back to train them on this. And today again, we're going to give her rhinestone machine so that she can start. Comfort. Comfort. Where is the way to drink them? So we, um, Comfort Adebusi, she's one of the girls in that Marabi. She won port. Eh, so she trained them on the sea. Thank you so much. Ẹ bá àpò

sọ sufis wọn àwọn adúpẹ́. A round of applause. Appreciating Arroyo God. ẹ bá wa fún láti ọwọ́. ẹ ṣe gbọ́ sá o ẹ ṣe gbọ́ adúpẹ́ o àwọn tábẹ́ fún wọn nílé ìjọ yẹn pẹ̀lú ọmọ ẹwẹ́ adúpẹ́ lọ́kọ̀ nílé yìí. ladies and gentlemen. ti pé ọmọ wa tó ti wà ní skul wọ́n ti ń sọ èdè àbínibí tó jẹ́ ìjọba àti èdè gẹ̀ẹ́sì kábíyèsí adúpẹ́ lọ́wọ́ yìí o. wọ́n bá nísìnyí àwọn ayẹwo náà wà ní ìtúnṣe àti ìmúṣẹ lọ́wọ́. So welcome to our midst. the cultural ambassador for Wales. Yala Jojoa. This is Dr. Koyi Kolade. Everybody for Wales. As the cultural ambassador for Wales worldwide. Yala Jojoa. Princess Dr. Oluwatoyi Kolade. ẹ káàbọ̀ sí alẹ́ wa o aké ìyá wa mrs wumi orí owó aké yín o aké ìyá wa ló fún fẹ́ salami ps <laughs> orí yín wa ń bẹ̀ yá. yàrá jẹ́ ẹni bíbí. What's up? Ladies and gentlemen, ladies and gentlemen, I got one. We have our morning, ladies and gentlemen, tonight. We got a children. We got a jockey sauce. DJ, come on. Princess, Doctor, a pastor, Tony Colade, CSO, Asachi. I want to walk on one last year. méjèèjì náà ni a san um, ó ti bímọ so a máa fún ní thirteen thousand lóṣù kan sí ọdún títí tọ́mọ ìfi máa dàgbà ọmọlára ni àtìgbà ṣọ́ọ̀bù owó ká owó ọjà sínú ẹ̀rọ àti sanwó ṣọ́ọ̀bù adélìkẹ́ nìyẹn um, she's doing so well now. Um, through interview tó ṣe we have an organization that gave her money. And two months ago, she won a beach tent grant from American Embassy, so they gave her five thousand dollars. I didn't care. What is fun? So, and she has joined in the campaign against human trafficking. And mommy pin on me, eh, ó wà lára ọjà train last year, ta lè ti gbé stolen machine fún. So they are here to say thank you. I want to ò more oh, wá that. wọn no one. yẹ sọ This is blessing. The first um, work Takoko ṣe ó wá ní Benbain that was sold into position for two years but that time we didn't give them anything so we asked her to call home so today we're giving our a stolen um, machine and I traveled with four of them outside Nigeria our PM, travel to South Africa to do a youth exchange program to train their youth with the government. So four of them travel with me then, obviously. So on behalf, I'm at this machine today. Thank you so much. Thank you. Thank you. One side, make me elegant. I'll be able to simple, I just say, Our Father, we appreciate the 70th anniversary with our father. Tomorrow's going to be another day. It's a prayer majesty on Kaliani Toguzi. Mr. Tony Palayu. Confess is the last vote on Tashi. for supporting these people that doesn't have a home and give them hope. Thank you so much for your attention. Your time yes, right. So I'm going on when you can do so that I can take control. On behalf of our family, Mr. Paramajesu Adari ẹni tó gbogbo sára fún ọmọ ọ̀gára tó gbogbo bí àṣà lẹ́gbẹ̀ẹ́. Ó ti tààrí ìgbéléwò. We are putting up against the rest of seven years out of the best way. Now, ọ̀dà kankan padà lẹ́sẹ̀ òní dúró wa ẹ̀ ṣe é tọ́nu ìyá alájẹ òní dúró wa ẹ̀ ṣe é púpọ̀ tó bá jẹ́ ènìyàn ló dúró ni a ti máa sọ̀rọ̀ tó bá jẹ́ ènìyàn ló dúró ni a ti sá lọ tíẹ̀s tó bá jẹ́ ènìyàn ló dúró ni a ti máa bàbá sọ bẹ́ẹ̀ ṣe ẹ̀ wọ́n tàn án òní dúró wa ẹ̀ ṣe

Come on.